àlímà yìí ti há o àwọn akẹ́kọ̀ọ́ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ mẹ́ta ló jí gbé lẹ́kọ̀ọ́ ìyáálé ilé kan abilékọ akíntọ́lá àlímà ẹni ogójì ọdún ti wà níléeṣẹ́ ọlọ́pàá agbègbè ìjẹgun nípínlẹ̀ èkó báyìí o ẹ̀sùn ìjínigbé ni wọ́n fi kàn án ọjọ́ ajé monde ọjọ́ kọkànlá oṣù kẹta ni ọwọ́ àwọn agbófinró yìí tẹ̀ ẹ́ nínú ọgbà iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ kan tó wà ní ìjẹgun lásìkò tóun àtàwọn ẹmẹ̀wà rẹ̀ yáwọ́ bẹ̀ẹ́ tí wọ́n sì fẹ́ jí àwọn akẹ́kọ̀ọ́ mẹ́ta gbé lọ. orúkọ àti ọjọ́ orí àwọn akẹ́kọ̀ọ́ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tí Halima jí gbé ni Sofiat ọmọ ọdún mẹ́rin Israel ọmọ ọdún márùn-ún àti Mustapha ọmọ ọdún mẹ́fà aláròye gbọ́ pé ní nǹkan bíi aago mẹ́ta ààbọ̀ ọjọ́ ajé monde ọ̀sẹ̀ yìí ni Halima àtàwọn ẹmẹ̀wà rẹ̀ kan táwọn ọlọ́pàá ń wá báyìí ṣiṣẹ́ burúkú náà ṣá o àṣírí àwọn oníṣẹ́ ibi náà tú lójú ẹsẹ̀ nígbà táwọn kan ṣàkíyèsí pé ìrìn ẹsẹ̀ wọn kò mọ́ àwọn èèyàn náà ló sáré pe ọlọ́pàá pé kí wọ́n wá fọwọ́ òfin mú wọn gbàrà táwọn ọlọ́pàá dé sí agbègbè náà ni àwọn yòókù àlímà ti sá lọ pẹ̀lú ọ̀kadà kan tí kò ní nọ́mbà ìdánimọ̀ tí wọ́n gbé wá ṣùgbọ́n ọwọ́ tẹ àlímà wọ́n gba àwọn ọmọ mẹ́ta ọ̀hún lọ́wọ́ rẹ̀ wọ́n sì ti dá wọn padà fáwọn òbí wọn lójú ẹsẹ̀ ọ̀dọ̀ àwọn ọlọ́pàá ni àlímà wà tó fi jẹ́wọ́ pé lóòótọ́ iṣẹ́ à ń jínigbé lòun àtàwọn ẹgbẹ́ òun ṣe kó tó di pé ọwọ́ tẹ òun alūkkóró ọlọ́pàá ìpínlẹ̀ èkó sp benjamin hundeyin fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fáwọn oníròyìn lọ́jọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ kejìlá oṣù kẹta ọdún yìí pé àwọn tí ń ṣiṣẹ́ takuntakun lábẹ́nú láti fọwọ́ òfin mú àwọn ọ̀daràn yòókù tó jẹ́ ọ̀rẹ́ àlímà yìí táwọn sì máa fojú gbogbo wọn ba ilé ẹjọ́ lẹ́yìn ìwádìí àwọn. adéwálé adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún aláròyé online television.